dájúdájú àwọn aolìyáwó ọlọ́run aolìyá òun ni plural fún wàlíyù òun ni ọ̀rọ̀ ọ̀pọ̀ a ní singular a ní plural so aolìyá òun ni plural fún wàlíyù ọlọ́run wa ní ẹgbọ́ o àwọn wòlíì ọlọ́run wòlíì àlọ́ ọ̀rọ̀ wòlíì àlọ́ là ń sọ lọ́wọ́ o àwọn wòlíì àlọ́ o. la khawfun alayhim wala hum yahzanun kò sí ìpáyà fún wọn ìkáyà òkè kan sí fún wọn wala hum yahzanun bẹ́ẹ̀ sì ni kò sí ìbànújẹ́ fún wọn ta wá ni wòlíì ọlọ́run tọ́lọ́ wá ń sọ áyà tó wá tẹ̀lé ló wá sọ ta ni wòlíì ọlọ́run nígbà tí ó wá dákọ̀ọ́ ta ni wòlíì ọlọ́run ọwa ni alẹ́zínà àmánù ọlọ́run já àwọn awọn ó já wọn kúrò mbẹ̀ ọlọ́run já àwọn nàṣọ́ra kò ní alẹ́zínà àmánù wọn nàṣọ́ra wọ́lì yẹ̀húdú wọ̀lẹ́zínà gege gẹ́gẹ́ bó ṣe máa dákọ wọn tó sì dákọ wọn nínú àwọn súrà míì nínú àwọn àyà míì nínú alukur'an nígbà tó di bíi ẹ dákun ẹ̀yin tẹ́yìn máa mọ iléèwé yìí wá ẹ máa bá ní mójútó wọn ìdíwọ́ wọn ti ń pọ̀ jù ẹ̀yin tẹ́ jẹ́ olùkọ́ wọn ẹ máa bá ní mójútó wọn. wa ta'ala fẹ́ nínú àyà alukur'an Allah ní alladhina النصارى اليهود wasabihun walladhina amanu ó a. nígbà tí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ tó a, wọ́n a bẹ́ẹ̀ nígbà tọ́rọ̀ wá kan wòlíì Ọlọ́run ọ̀rọ̀ yẹn ó a, mọ́wàá bọ́lọ̀ ọba fi kún tọ́rọ̀ ọ̀dá wòlíì Ọlọ́run mọ̀ ní tiẹ̀ ọ̀dá mọ̀. ọlọ́run ló mọ wòlíì rẹ̀ ọlọ́run tó wá mọ wòlíì rẹ̀ nígbà tí ó wàá ka wòlíì rẹ̀ ó wá ní alẹ́zínà àmọ̀nù àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo kò dákọ yẹ̀wúdí má ó sì mọ̀ páwọn náà ń pera wọn ní ẹlẹ́sìn kò nàṣọ́rọ́ má ó mọ̀ páwọn náà ń pera wọn ní ẹlẹ́sìn kò atụrụkọ míì sí máa ń pè wọ́n bíi sọ́ọ̀bì hùn bíi majus wọn mọ́ èyí ti ṣe tí wọ́n wá ń dákọ pé wòlíì ọlọ́wọ́ ànúnà sọ́ra ọ̀ǹda ọ̀ràn o wàláì ọ̀ǹda ọ̀ràn torí òun sọ nǹkan tí olúwa ẹlẹ́dàá sọ bẹ nínú ẹ̀sìn míì bò sọ ọwọ́ àmọ́ ní wòlíì ọlọ́run kan pé wòlíì ń bẹ nínú àwọn àwọn àwọn abọ̀rìṣà gan-an ta ló sọ bẹ́ẹ̀ fún wọn. alẹ́bínà àmọ̀nù wàkánú yẹtẹkùn wòlíì ọlọ́run náà ni àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo tí wọ́n sì ń bẹ̀rù ọlọ́run má wàá wòlíì lọ síbòmíì mọ́ o tó o bá ti fẹ́ ṣe lọ́hùn. wọ́n á ní àwọn ń bẹ nínú àwọn abọ̀dìṣà ń gan tó yẹ pé wòlíì ọlọ́run ni ọmọ tó ń pè ń wòlíì ọlọ́run ni ṣé ìwọ ló ń pè nìkan ń wòlíì ọlọ́run àbọ́lọ́ ni ó pe àwọn tó bá jẹ́ wòlíì rẹ̀ tí ó ṣàfihàn wọn fún wa. alẹ́bínà àmànù wàkánú yẹtakùn kò mú yẹ̀húdí máa ńgbà tọrọ dọ̀rọ̀ wòlíì ọlọ́run kò mú nàṣọ́ra mọ́ kò mú mọ̀júsí mọ́ kò mú sọ́ọ̀bì hùn kò mú alẹ́dínà aṣírọ̀kú kò mú wọn mọ́ ọjà gbogbo wọn dànù ọjà wọn dànù ni fúnra rẹ̀ ló já wọn dànù kìí wa, wọn náà lọ kà fún àìtọ́ bá délé chapter ten ní suratu Yunus aya sixty two àti aya sixty three. alẹ́bínà àmánù àwọn tí ó jẹ́ onígbàgbọ́ òdodo àwọn mùsùlùmí onígbàgbọ́ òdodo àwọn ni wòlíì ọlọ́run wàkánù yatakun tí wọ́n sì ń bẹ̀rù Allah ìbéèrè tọkàn bèrè léèrè ni pé ṣé mùsùlùmí ni ọ́ tó ń bẹ̀rù ọlọ́run ìbéèrè tí kó wá wa tí ó bèrè léèrè nínú ọkàn rẹ̀ òun ni pé ṣé onígbàgbọ́ òdodo ni ọ́ tó sì ń bẹ̀rù Allah tọ́ ọ bá ti lè rẹ́sì mú wá pé bẹ́ẹ̀ ni wòlíì ọlọ́run ni ọ́ tọ́ ọ bá ti lè rí èsì mú wá pé bẹ́ẹ̀ ni o wòlíì ọlọ́run ni ọ́ èmi lè bira mi léèrè iwájú yín pé ṣé wòlíì ọlọ́run ni mí bẹ́ẹ̀ ni wòlíì ọlọ́run ni mí torí pé mo wà lára àwọn alẹ́zínà àmànú wàkánú yẹtakùn mo wà nínú àwọn tó gba aláwò gbọ́ lódodo mo sì ń bẹ̀rù ọlọ́run níwọ̀nba agbára mi. túmọ̀ gbọ́ nígbà tí Allah subhanahu wa tó sọ̀rọ̀ yìí lásìkò tó sọ tó sọ kalẹ̀ fún anabi Muhammad sallallahu alayhi wa yẹ̀wúdí ń bẹ láyé nàṣọ́ra ń bẹ láyé àwọn ògbólógbòó ọ̀ṣẹ́bọ wọn ń bẹ láyé wọ́n ń bẹ láyé pàápàá jùlọ pàápàá jùlọ àárín àwọn ọ̀ṣẹbọ gíràn ni àyà ti sọ̀kalẹ̀ tó sì jẹ́ pé àwọn ọ̀ṣẹbọ yìí àwọn ni wọ́n ń darí kàábà lásìkò náà tó jẹ́ pé àwọn onígbàgbọ́ òdodo wọ́n máa ń yọ́ kàábà lọ ni torí pé tí wọ́n bá rí wọn táwọn ọ̀sẹ̀ bọ́ bá rí wọn wọ́n máa ń hàn wọ́n léèmà wọ́n máa ń fi sùtà kàn wọ́n. wọ́n wá ń sọ láàrin ara wọn pé àà ẹ gbọ́ ohun tí ọlọ́run muhammadu tún sọ ni nígbà tí ó dà á kọ wòlíì rẹ̀ kò mọ kàrámọ̀ àà irú èwo ànìyàn ṣé bí àwa gan là ń wá sílé rẹ̀. ṣe bí àwa gan ni àmójútó ilé rẹ̀ kábà rẹ̀ ṣe bí ọjọ́ kìíní àná tí kábà rẹ̀ fẹ́ dà wó ṣe bí wọn ò tí ì bí Muhammadu gbà náà tó jẹ́ pé àwọn yìí gan táwọn ń bọ̀rìṣà àwọn làwọn túkọ́ kó tó wá di pé Muhammadu rẹ̀ wá dé hmm, Allah wá tún sọ àyà mi fún wọn nínú Suratul Anfal. aya thirty four nígbà tí àwọn ọ̀sẹ̀bọ tí wọ́n fẹ́ fẹ́ òun hàn tí wọ́n ní kò yẹ kọ́lọ̀ yọ àwọn lẹ̀ bó ṣe dákọ̀ àlẹ́dínà àmọ̀nù ó yẹ kó tún ní wálẹ̀dínà àṣírọ̀kù ó yẹ kó tún kà á mọ́ bẹ́ẹ̀ náà làwọn yẹ̀wúdí náà àwọn náà sọ tiwọn bẹ́ẹ̀ náà ni àwọn nàṣọ́ra àwọn tiẹ̀ sọ pé wòlíì ọlọ́run làwọn ọmọ ọlọ́run làwọn Allah fún wọn lésì padà pé wà máa káànú aolíyá àhù Allah ní wọn ì ṣe wòlíì wọn kìí ṣe wòlíì òun ẹ̀yin lẹ̀ ń sọ pé wòlíì lọ́dọ̀ ara yín èmi ò mọ̀ yín sí wòlíì ọlọ́run ẹ̀yin ọ̀sẹ́bọ ẹ̀yin yẹ̀húdí nàṣọ́rá èmi ọlọ́run o sọ̀rọ̀ èmi ò mi wà máa káànú. awliyaahu in awliyaahu ìlàlímútẹkùn ọlọ́run ní kò sẹ́ni kankan tó jẹ́ wòlíì mi o àfàwọn tí ń bẹ̀rù mi àfàwọn olùpáyà mi tí ń páyà lọ́ọ̀ ìwọ ń páyà Ṣàngó òun pèrè ní wòlíì ọlọ́run òun páyà Ògún lákàáyé òun pèrè ń wòlíì ọlọ́run ìwọ ń pèrè òun pèrè ní ọlọ́sùn òun pèrè ń wòlíì ọlọ́run ìwọ ń sọ pé òun páyà ọlọ́run bàbá ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mímọ́ òun pèrè ń wòlíì ọlọ́run lẹ́nu rẹ ọlọ́run ní in auliya òhu ìlàlẹ̀ mọ̀tẹ́kùn. ọ̀wọ́ àwọn tó ga sí pé èmi àlọ́ ni wọ́n ń páyà ọwọ́ wọn nìkan ni wòlíì ọlọ́run sọ ti a rí nísìnyí tá a bá ń béèrè pé ta ni wòlíì ọlọ́run mọ́ wá wòlíì ọlọ́run lọ síbi tó jìnnà mọ́ wá káàkiri mọ́ mọ́ wá jìnnà mọ́ wá káàkiri mọ́ kọ̀ọ̀kan bírẹ̀ léèrè ni pé sódìgbàgbọ́ òdodo ní ọ́ tó sì ń páyọ̀ ọlọ́run tó o bá ti lè rí èsì yẹn mú wá pé onígbàgbọ́ òdodo ní ọ́ o èyí ṣe mùnàfìkì o tó o bá ti lè rí èsì yẹn mú wá. àǹtá min auliya ìlà ìwọ wà nínú àwọn wòlíì rẹ nu ọ wà nínú wòlíì ọlọ́run. ẹ̀yin ẹrú sin ọlọ́run o ní láti di wòlíì ọlọ́run nípasẹ̀ pé kó di mùsùlùmí kó jẹ́ onígbàgbọ́ òdodo kó sì máa bẹ̀rù Allah. ẹnikẹ́ni tá bá ti wá mọ̀ pé ni tá a ti mọ̀ pé mùsùlùmí ni onígbàgbọ́ òdodo ni tó sì ń bẹ̀rù Allah oríkì rẹ̀ jẹ́ wòlíì Ọlọ́run orúkọ ẹ̀sìn rẹ̀ jẹ́ mùsùlùmí oríkì rẹ̀ á jẹ́ Ọlọ́run àwa ń pé bá a ṣe jẹ́ mùsùlùmí lónìí tá a jẹ́ tá a sì ń bẹ̀rù Allah bí agbára wa ṣe mọ kí ọlọ́run ọba kọ́mọ̀jẹ̀ká rí àpadà sí aburú torí pé ẹni tó bá jẹ́ mùsùlùmí lónìí tí ó bá jẹ́ lọ́la mọ́ ó di kèfèrí ó sì ti kúrò nínú wòlíì ọlọ́run mo sì sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi wípé ọ̀rọ̀ àti lọ̀rọ̀ yìí o is a case of word and opposite Ọrọ àti ìdàkejì ọrọ lọrọ tá à ń sọ lọwọ yìí ìṣẹ́dàkọ jẹ́ wòlíì ọlọ́run tó o ti wá lè jẹ́ wòlíì ọlọrun ntòkù tó jẹ́ ntí ń bẹ́ńlẹ̀ tó ṣẹ́kù lẹ̀ ezu. ní wòlíì èṣù kò tún sí àárín kankan mọ́ kò sí neutral place tó lè dúró sí mọ́ kò sí neutral place kankan fún ọ mọ́ mú ètò ọba fe mú ni. tọba bá fẹ́ mú ti wòlíì ọlọ́run ó jẹ́ mùsùlùmí onígbàgbọ́ òdodo ó sì máa bẹrù àlọ́ọ̀ tọọba o bá ti rí yẹn mú àgásí pé òwò ti wà nínú wòlíì èṣù nìyẹn insha allah nígbà tọba bá di ọjọ́ mẹ́jọ a máa tẹ̀síwájú lórí ta ni wòlíì ọlọ́run ní ìparí mo kí ẹ̀yin ẹ̀yin bàbá wa ní ayékalẹ̀ àtẹ̀yìn ọdọ. tí ọlọ́run lò láti dìde sí ọ̀rọ̀ transformer ayékalẹ̀ eléyìí tí àwọn amòòkùnṣèkà kan tí wọ́n lọ dá lóró tí wọ́n lọ gbọ́n gbogbo epo dísù inú rẹ̀ tí wọ́n lọ gbọ́n nígbà tẹ́ wá gbọ́n tẹ́ ẹ sọ odidi àdúgbò odidi àdúgbò ìlú níbòmíì ìlú ibòmíì ní àdúgbò ayékalẹ̀ tẹ́ ẹ sọ wá sínú òkùnkùn biribiri fún bí oṣù mẹ́rin fún bí oṣù mẹ́rin táwa ń wo iná lẹ́ẹ̀kọ̀ọ̀kan lókèèrè táwo ò rí iná tàn ẹ dákun owó tẹ́ ẹ fi ta owó tẹ́ ẹ rí ń bi bísù tẹ́ gbọ́n yìí ọkọ̀ lẹ fi rà ní abẹ́ fi kọ́lé ṣé mọ́tò lẹ fi rà ní abẹ́ fi kọ́lé. oríire wo láàsọ pé ẹ ti ṣe oríire wo láàsọ pé ẹ ṣe ǹjẹ́ gbogbo ará ayé kalẹ̀ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin pẹ̀lú orote tẹ dáwà yìí ǹjẹ́ ń retí àdúrà kankan látọ̀dọ̀ wa bí ẹ lọ bẹ̀rù ọlọ́run tí wọ́n bá ń ka àwọn tó lówó jù lágbàáyé wọn yìí ka olè mọ̀ tí wọ́n bá ń ka àwọn tó lówó jù lágbàáyé pé the richest man in the world number one number two number three number four kì í sí olè nínú wọn ó lè tipasẹ̀ olè kò di olówó ìwọ̀nba tó o bá rí nípasẹ̀ olè jíjà èpè òní jó ṣàǹfààní fún ọ èpè kò ní jó sàǹfààní fún ọ kò ní sàǹfààní fún ọ kò ní sàǹfààní fún aya rẹ bẹ́ẹ̀ sì ni kò ní sàǹfààní fún àwọn ọmọ tó bá fi tọ́ torí pé Yorùbá bọ̀ wọ́n ní èpè kì í jẹ́ kí ọmọ olè ó yè ẹ lọ jáwọ́ níbi olè jíjà kì í ṣe olè jíjà ní ọ̀nà àbáyọ sí àìrí jẹ àìrí mu gbogbo àwa tá à ń bẹ ní ayé kalẹ̀ yìí mẹ̀kúnnù ni gbogbo wa mẹ̀kúnnù ni gbogbo wa in fact olówó kan tó ṣe mistake wá kọ́lé sádùúgbò yìí ó ti kúrò ládùúgbò yìí ó rí i pé àárín àwọn mẹ̀kúnnù ló ń bọ́ sí <laughs> olówó èsì ìfẹ́ jókòó sáàrin mẹ̀kúnnù ó wá rí i pé ìgbésí ayé wọláyé kalẹ̀ kò dọ́gba pẹ̀lú ìgbésí ayé tòun ó ti kú òmùmẹ̀ fún wa ẹ́ kìkìdá mẹ̀kúnnù ọlọ́run ní ń bẹ láyé kalẹ̀ ẹ má dà wá lóró mọ́ torí pé ẹni tẹ́ ẹ bá dá lóró kò mà ní ṣàdúrà fún yín ẹni tá a bá sì dá lóró nínú àdéhùn ọlọ́run ni pé èpè tó bá tẹnu ẹ̀ jáde sí ẹni tó dá a lóró kò ní tà sí ẹ o kò ní tà sí ẹ ni mo fi béèrè wípé nígbà tẹ́ ẹ gbọ́n gbogbo dísù transformer àwa lọ́njọ́ kìíní àná mọ́tò wo lẹ fi rà ilé wo lẹ fi kọ́ ohun rere wo lẹ fi ṣe ṣe bíbí kẹ́ ẹ fi mutí náà ni kẹ́ ẹ sì kó yòókù fún babaláwo tí ó tó bá sóògùn ayẹta tí ó bá sóògùn eh, òkìgbẹ́ n lè máa fowó ṣe náà nù olè ó fowó mu ọtí yóò fi mu sìgá yóò fi ṣe sìnà babaláwo sì gbà yòókù lọ́wọ́ rẹ̀ níbi tí owó olè máa bá lọ́nu ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run bẹ́yìn ò ṣe ní lọ́wọ́ làwa náà ò ní lọ́wọ́ ṣùgbọ́n àti torí pé à ní lọ́wọ́ káwa máa jí kébù ká ká máa jí dísù ká ká máa gbọ́n dísù ká máa jalè ká máa fẹ́ epo elépo àwọn òṣèyàn torí pé ẹ bá ti gé ọ̀rẹ́ ọlọ́run ẹ má ti jí ọ̀rẹ́ ọlọ́run tá n tírìtì lónìí yóò máa bẹ̀rù rẹ̀ yóò máa bẹ̀rù ọlọ́run ni ní kọ̀rọ̀ àti ní gbangba ẹ lọ jáwọ́ níbi irú iṣẹ́ báyìí kò lérè kì í ṣiṣẹ́ sí ẹ̀ máa fi lọ́mọ lọ́wọ́ ẹ bẹ̀rù ọlọ́run. lẹ́yìn náà mo wá kí gbogbo ẹ̀yin bàbá wa láyé àdúgbò yìí bẹ̀rẹ̀ lórí baálẹ̀ ayékalẹ̀ tó gẹ́sí pé ńgbà tí wọ́n gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mo gbọ́ látẹnu àwọn elétò wípé àwọn náà kọ́kọ́ fi owó sílẹ̀ owó tí gbogbo wa dá adáwó èmi náà dáwó wọn yọ àfáàlẹ́ o <laughs> àjọdáwó ni o so bá a ṣe wá dáwó òun tá a bá tún lọ dáwó fún àwọn olè ni sẹ́mọ̀ pé kò ní ní àṣeyọrí ṣùgbọ́n adáwó fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ ìlú tí wọ́n sì ń ṣe àmúgútó ìlú bẹ́ẹ̀ sì wá ṣe àmúgútó tíná náà fi wá tàn lónìí ọlọ́run ọba yóò bá ní sàmójútó yín o àdúgbò wa yìí ayékalẹ̀ ọlọ́run ní dàrú o gbogbo yín bàbá wa ọlọ́run bá ní tún gbogbo yín ṣe o ẹni tí ò tí ì mọ̀nà nu yín ọlọ́run bá fi mọ̀nà o ọlọ́run ọba kọba ní mójútó ọ̀yọ́ state ní àpapọ̀ kó sì bá ní mójútó orílẹ̀-èdè nàìjíríà ní àpapọ̀ àwọn tọ́lọ́ ń kó ọ̀rọ̀ wálé lọ́wọ́ tí wọ́n ń darí ọ̀rọ̀ nàìjíríà kọ́lọ́wọ́n ọba kó ni ní darí wọn síbi dáadáa kó bá ní darí wọn síbi dáadáa gbogbo rògbòdìyàn lọ́tún lọ́sì kidnapping boko haram eh, assassination gbogbo ẹ̀ tí tá à ń gbọ́ lọ́tún lọ́sì yìí kọ́nà ọba kọ́ bá ní dẹ́kun rẹ o kọ́ bá ní fi ìbẹ̀rù rẹ̀ sínú ọkàn ọmọ nàìjíríà kó ṣe wá ní ẹni rere kó má ṣe wá ní ẹni ibi subhanaka wa bihamdik أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك أقيم الصلاة